أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ti ọpẹ́ tọ́ sí atọ́rọ̀ ìké àti ìgẹ̀ fún àdébùwà Muhammad kí ọlọ́run bá kẹ́ ọkẹ́ kí ọjọ́ àtàwọn àlè rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyíwò tó bá jọ mọ́ Islam tó fi jọ ń gbé ilé tọ́lọ́n jẹ́ àjọ nínú wọn. gẹ́gẹ́ bí agbẹ́rin ọgbà tá ń bá lọ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in ìlú ọlọ́run nìkan ṣoṣo láàmú ọ̀sìn ìwọ nìkan náà láàmú wá ìrànlọ́wọ́ àwọn lórí agbọ́ni tó ń sọ nípa manazilu min nawazili al-ibada yataqallabu baynaha al-abdu li tahqiq al-ubudiyyah al-haqqa lillahi ta'ala fi hadhihi ad-dunya àwọn ipò tí ó máa wà fún ẹrú tọ́jẹ́ pé òun ló pilẹ̀ rẹ̀ tó ń ṣiṣẹ́ tọ́ ọlọ́ọ̀bà àlefọlá yóò tún wá kún lọ́wọ́ lórí ẹ̀ àwọn àṣetí ẹ̀mí rẹ̀ tí ó máa yí lọ yí bọ̀ láti fi ìbùdíyà ìṣe ìjọsìn tòdodo láti fi ilẹ̀ fún ọlọ́run bá lè fi ọlá nílé ayé àní àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni tọ́fíìd mímọ́ ọlọ́run lọ́kan fẹ́ẹ́kọ́ náà ni ìkórí gbogbo ń ta wá sí ilé ayé gbogbo sẹ́ta bá fẹ́ ṣe tí ọba ti sí mbẹ̀ so òtí mẹ́hẹ̀ ọlọ́run bọ̀ ní tẹ́wọ̀ gbà ẹlẹ́ẹ̀kejì ní tá a ní yaqazatul qalb

ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ karùn-ún oní àlìntàkì ní alqasdu wasidikuli iradati wal ikhlas ẹ̀ẹ́ dídá níyàn níní lẹ́mìí pé òun fẹ́ ṣe iṣẹ́ fẹ́ ṣe ìbáàdà lọ́sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni kọjá pé ní ìràádà tó níyẹn tó dodo ni èrò tó ní láti ṣe ìbáàdà yẹn tí ó dodo ni kee ṣe pé ó ń ṣe àwàdà àbò ń ṣeré kó sì jẹ́ pé ìkíláàsì ìmọ̀ ọlọ́run bá àlèkè ọlá lónìí kan kọjá pé ọlọ́run bá àlèkè ọlá torí ẹ̀nì kan náà ló fi fẹ́ẹ́ ṣe ìbáàdà yẹn a sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ lánàá nípa ipò tí àníyàn tó wà nínú ẹ̀sìn ipe àníyàn jẹ́ tó ṣe pàtàkì òun náà ni ọlọ́run bá àlèkè ọlá fi máa ń san kálukú lẹ́sàn-án lórí iṣẹ́ tó bá ṣe àníyàn náà ni ó fi jẹ́ àmọ́ kí ni ọ̀ràn àyàn sí náfìlà ìtọ́jẹ́ àṣegbọ́rẹ́ òun náà ni ó sì jẹ́ ká mọ ipò tí nǹkan kọ̀ọ̀kan tó wà ẹ nínú ẹ̀sìn nínú àwọn ẹ̀rí tí a mẹ́nubà tẹ́lẹ̀ tọ́lọ́mọba àlekèọ́lá tó fi ń sẹ̀rí pé sídìkù ìràádà àníyàn tá a bá ń dà ọjọ́ gbọ́dọ̀ jẹ́ àníyàn tòdodo ọgbọ́dọ̀ yìí pé nítòdodo ọlọ́run la sìn ṣe ìbáàdà fún ńlá ń lo ìgbésí ayé wa fún ọlọ́run àlekèọ́lá ọba sọ̀rọ̀ nínú sùràtù tọ́wọ́bà one hundred

ní ẹ̀yìn ìgbà tó sọ fún káwà pẹ̀lú òdodo àníyàn wa yìí kọjá pé tọ́lọ́n la fẹ́ ṣe ọ wá mú àkàwé fún wa lẹ́yìn ayá yìí ọlọ́wà ni ma kana li ahli al-madinati wa man hawlahum min al-a'rabi an yatakhallafu an rasulillah wa la yarghabu bi anfusihim an nafsihi ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطعون موت أن يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين الله طبعا سوف ما كان لأهل المدينة أن ومن حولهم من العرب أن يتخلفوا عن رسول الله كسيسكوا وتيجي على مدينة تيجي فاكم الله tọ́jà pé ọ̀pọ̀lọpọ̀ wọn nítorí pé ànábì sallallahu alaihi wasallam ó ṣe é lọ Mẹdínà náà làwọn fi ṣe é jíra wá bẹ́ẹ̀ náà sì ni àwọn mínú wọn wọ́n ti gba ìpèsè ànábì sọ̀sálàm síwájú kó tó ṣe é bá wọn táwọn náà ti wá maka báwọn ṣe máa ń sin lọ́wọ́ ní látara abẹ wọn ti gbọ́ ìpèsè ànábì sọ̀sálàm ni kò sí èsè fún wọn pẹ̀lú imáàlì tí wọ́n ní kí wọ́n wá màámà kí wọ́n má lo ojú ogun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kí wọ́n sọ pé wà ànábì sallallahu alaihi wasallam tójú rẹ bá kàn bẹ́ẹ̀ ọlọ́mọ àwọn ní ẹ àbí ni ọmọ nú òrùn àwọn wà ń bì nínú Mọdínà ní kò lè tẹlẹ ní òdodo torí pé àwọn lórí wípé àwọn mùsùlùmí tí ọ̀tẹ̀ lánàá sọ̀tà lọ síbi ogun ipe ìwọ̀n ọ̀fẹ́ tẹ̀ lánàá bì nítorí fún wọn rí pé ogun le so ogun ẹ̀fẹ́ nǹkan gidi ẹ̀wọ̀n ọ̀fẹ́ fi ẹ̀mí wọn wéwu ọlọ́wọ́ fọ̀ wọn mọ́ ipe ma kana li Madina àtàwọn tí wà ní gbogbo àyíká wọn nínú àwọn lárúbáwá kò séèsè kí wọ́n gbẹ́yìn kí wọ́n mọ̀tẹ̀lé ànábì wa sallallahu alayhi wa sallam wala yarghabuna bi anfusihim an nafsihi kò séèsè kọjá pé wọ́n wọ́n fira wọ́n lójú kòkòrò rí ẹ̀mí wọn wọ́n fẹ́ ju ànábì sí ẹnu ewu ọlọ́ni kò séèsè bẹ́ẹ̀ dáàlíkà bi annahum nítorí àtẹlẹ́ yìí òun náà ní pé àwọn àwọn ará Madina yẹn àwọn tí wọ́n lójú ogun yẹn la yusibuhum damahum wala nasabun wala makhmasatun fi sabilillah kò sí òǹgbẹ kankan tí ó ṣẹlẹ̀ tí wọn àbí wàhálà kankan tí wọ́n kàn lójú ogun àbí ebi kankan tí ó pa wọn lójú ọ̀nà tọ́lọ́n wàlá ayọ́tà wúnà mọ́ fi hàn yẹ̀gẹ́ ìdòlùkù fà ó sì ní ìrìn àyè kan kọjá pé yẹn àwọn ọmọ pé ah, àwọn ọmọ ogun mùsùlùmí tó báyìí ọmọ bí wọn ló wọn wá lọ gba ọ̀nà bí nǹkan ìjà wọn ẹsìn ìgún wọn wàlá bẹ́ẹ̀ náà sì ni wò ní gba kan lọ́wọ́ ọ̀tá àbíkọ́tà ọgbà nǹkan kan lọ́wọ́ wọn kó fìyà jẹ wọn kọ́pa wọn ilà kùtìbálà ìtàkùn òní ṣẹlẹ̀ inú gbogbo nǹkan wọ̀nyí àbíkọ́jẹ́ pé ọlọ́run ọba àlekọ́lá yọ́ọ́ máa àkọọ́lẹ̀ ní àwọn ti mọ gbogbo a mọ gbogbo nídìí abájọ kan ní inna Allaha la yudi'u ajra al-muhsinin dájọ́jọ́ ọlọ́run ọba kò ní ra ládàá àwọn tí wọ́n bá ń ṣe dáadáa kò ní ra ládàá wọn láre ẹgbẹ́ náà ni àwọn afọ wípé àyà yìí náà tún tọ́ka lórí pé àwọn tí lọ náà tí wọ́n sì ní lọ pé ìdí abájọ kan wọn gbogbo yìí bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ ọ́ láàyò sí ibùhùn dọ̀mọ̀hún wà láàánọ́sọ̀bùn wà láàmásọ̀tún fi ìfẹ̀bí lèlá wà láàyọ̀tọ̀ wúnà mọ̀ ó ti ayẹ gídòrò kò fara wà yáyà náà lúnà mí ní adúgbò nílan ilà kùtìbà láhùn bìhí àmàlùm sọ́ọ̀lẹ̀. gbogbo nǹkan máa ra àwọn yìí bó ti ń ṣẹlẹ̀ táwọn tí wà lójú ogun bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ò lójú ogun náà ọlọ́run máa fi kọ iṣẹ́ ládàálẹ̀ fún nígbà tó rí pé àníyàn rẹ̀ dáwọ́ fẹ́ lọ nǹkan ìdíwọ́ kan lọ́fàá ẹ̀ ọlọ́run náà ló sọ pé léyìí sàálà là àràjì àràjù ọlọ́run bí ẹ̀ńbà ti e tí ò ní lè sáré eh, kì í sí ìwọ̀ ni kó jókòó lé wọn lójú ogun o kọ́mọ́ jẹ́ pé ìgbà wọn bá táwọn retí rẹ̀ gangan ni wọ́n á fa wàhálà fún wọn eh, náà ni ẹ̀ńbà jẹ́ láìsàn ọlọ́run ọmọ lọ irú àwọn yẹn náà ni wọ́n jókòó mọ́ ìdílé tí wọ́n lọ tó ń ti bẹ́ẹ̀ mi wọ́n gbogbo yẹn ládàá táwọn ti ń lọ ọmọ gbà bẹ́ẹ̀ náà ni àwọn ẹni náà àwọn náà mọ̀ gbà ọlọ́run ni wàlá yóò ń fi kú nàfàkàtà ń sọ̀rọ̀ yọ̀rọ̀tà ń wàlá akẹ́bí yọ̀rọ̀tà ń wàlá yọ̀kọ̀rù náà wà adìyá ní ilá akutiba lahum liyajziyahumullahu ahsana ma kanu ya'malu. àwọn tí a lójú ogun àtàwọn tó wà lé ẹ̀ wọn ò ní ná ìnáwó kan tọmọ wọn ni àbọ̀pọ̀ ni bẹ́ẹ̀ náà sì ni wọn ò ní kọjá láàrin òkè méjì àfi kí ọlọ́run bá àlékè ọlá kọ́kọ́ lẹ̀ fún wọn kó lè bá àsan wọn lẹ́sàn-án nítọ́ dáa ju kí wọ́n ṣe lọ ọlọ́run tó wá sọ pé wà máa ká nàlmínú nàlíyà nkírù káfà fàlàwùlà nàfàrà nkú lè fèrè kọtí ìfàtò lìyàtà fàkàhù fìdí wàlíyùn zèrú kàwọ́ màhùn ìdá àrọ̀jà ọlọ́run ní kọ̀ lẹ́tọ́ fún àwọn múmíní òdodo lìyẹn ń fi rú káfà tí wọ́n bá ti lógún yá gbogbo wọn wá tán lé kọ́mọ̀sẹ̀ pẹ̀lú kankan mọ́jọ́ ọmọ mojútó lé ọlọ́run ní ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ e, e, èèwọ̀ ní agbọ́dọ̀ síbẹ̀ nígbà tí ìjọba bá sọ pé ah, ogun ìsìláàmù ti yá o kálukọ́ wa dìgbàdàgùn kọ́ wa mọ̀sí yàn kankan mọ́ àtọ́mọ àtàyà àtẹ̀gbọ́n àtàbúrò kálukú wa fi gbogbo ilé ìlú lẹ̀ lọ́wọ́ àlójú ogun ọlọ́run ní ọ̀gbá òfin ọlọ́run wọ́n máa náà mọ́mìnú náà lè yẹn fìrù káfà ẹ̀ àwọn èèyàn kan nú àwọn mùsọ̀sírù wọ́n ní káfà yẹn wọ́n náà èèyàn kan wọ́n ń jẹ́bẹ̀ wọ́n pọ̀ gan-an ẹ̀ pípọ̀ kó wájú pé àwọn òdodo kàn rọra wọn lójú ogun rẹpẹtẹ tí ò tiẹ̀ wá ní lùsùn fàlàwùlà nàfàrà mi tó lè fi rẹ̀ kọ́sí mímíhùn tọ́ ọlọ́run ní ẹ ńtọ́ da tàbíìdù ni ẹ ọlọ́run ti wọ́n lójú ẹ̀ pé ńtọ́ da ni pé ní gbogbo òjọ kọ̀ọ̀kan kẹ́ ẹ máa fa àwọn èèyàn jáde kẹ́ ẹ máa fa láàrin ìdílé kẹ́ ẹ má wọn kan àwọn ìdílé mi kẹ́ ẹ má wọn kan wọ́n jẹ́ pé gbogbo ìdílé ni ọwọ́ alọ́ tán ẹ má ṣe bẹ́ẹ̀ so ẹ má ẹ má select ni àwọn ọmọ ogun tí wọ́n lọ sí jihad tẹ̀lé rè la ẹ nínú wọn náà bí ní ń tọ́ ìfọ̀tún lé ẹ̀tàfà kàhú fi dì àwọn kóòtù wa sẹ́kù núùlù àwọn wà máa kó ẹ̀kọ́ nípa Islam

eléyìí ní túmọ̀ sí pé tógun bá ṣẹlẹ̀ nínú nínú ìlú tí ìmáàmù mùsùlùmí tó ní káwọn èèyàn kan lójú ogun àwọn tó lójú ogun yóò máa gbalada àwọn tí ìmáàmù ní ojúkòó lé náà táwọn náà ní ojúṣe tiwọn náà àwọn náà máa gbalada wú kí àwọn ata táwọn náà ń bà bẹ́ẹ̀ náà ni àwọn atogun náà wọ́n máa gbalada irú àwọn tó lé iṣẹ́ ẹ̀rí táwọn náà ń ṣe tí iṣẹ́ islam bá ti pọ̀ tábà ti pínra ẹni kò túmọ̀ pé ibi tó dúró sí nìkan ló ti mọ̀ gbalada ẹlòmíín náà ń bẹ tó náà sojú rò pé bí tiẹ́ ń pín ọ sí oúnjẹ bá pò ń bẹ̀ òun náà sojú ṣe òun bẹ̀ wọ́n wá pín òun náà bòmí so bí bóun ṣe ń gbalada lórí tó ń ṣe wọn náà mọ gbalada lórí ti ń ṣe tí túmọ̀ yìí pé sídìkù ìrádà kéèyàn ó ní àníyàn tó dáa pẹ̀lú nǹkan ọjà tó ṣe pàtàkì tí ó fi ní ládàá tó pọ̀ níwájú ọlọ́run ọlọ́run ọba àlejò ọlá kò ṣe ń rọrùn fún wa o kalima ní sídìkùlì ìràdà lẹ́yìn ìgbà náà la mú àdìlà wa lórí ikhlas àti sọ̀rọ̀ tó pọ̀ lórí ìyẹn kò ní ìdíkà tó máa di pìtì ẹ̀ náà àti sàlàyé nǹkan téèyàn ó lò lójú ọ̀nà nípa àwọn ọmọ àti sàlàyé yẹn lẹ́yìn ìgbà yẹn ọyọ ayẹ ká mọ̀ yìí pé sídìkùlì ìràdà yìí ibi kéèyàn ò ní àníyàn òdodo pẹ̀lú iṣẹ́ ọlọ́run tó fẹ́ ṣe kọ́mọ̀ pé ọlọ́run ọba àlekọ́ yálòmùsọ gbó sẹ́yìn fún ó yẹn bá ti ní ó ti mú ìkìláàsù sínú ó ti mú yí pé ọlọ́run nìkan ní í ṣe ó ti mú sínú ẹ bẹ́ẹ̀ náà sì ni ó ti mú sínú kó ó ní àmùrè ìpinnu ẹ̀mí tó jingiri nínú àwọn mọ̀kànmọ́ọ̀tì náà tá a sì mẹ́nu bá náà ni. lẹ́yìn ìgbà náà la wá sọ̀rọ̀ nípa azim ẹ ìpinnu ẹ̀mí àìsàn pé níyàn bá ti ní ìpinnu ẹ̀mí ó ti tó láti fún kéèyàn gba ládáwájú ọlọ́run ẹ bọ́bá ti wá ní sí bó ti ṣe rántí nǹkan sí bí ọba ti ẹ̀rí ṣe ọlọ́run bá àlìkẹ́ ọlọ́yọ̀ mọ́ fún ládá tọ́ba tún wá tún wá rí iṣẹ́ yẹn ṣe àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ ẹ̀san ìní ọmọ ọbẹ̀ fún un. lẹ́yìn ìgbà náà làwọn amẹnubá àtàwákùl tá a pè ní ipò ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀keje so azumulẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀ẹ́ adẹ̀tí ń bá ọ̀rọ̀ lọ lórí rẹ̀ ní àná so apá kan ń pè ní àtàwákùl apá kan ń pè ní àtẹ̀sílìm apá kan ń pè ní àtẹ̀fúwì àwọn kan sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta àwọn kan ní mẹ́tẹ̀ẹ̀ta nǹkan náà ni wọ́n àtàwákùlù onáà ní kéèyàn gbára lọ́lọ́run àtẹ̀sílẹ́mù kọ́fà ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọlọ́run àtẹ̀fúwìdù kọ́kọ́rọ̀ rẹ̀ fọlọ́run náà ni so ṣùgbọ́n àwọn kan wọ́n sọ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtumọ̀ rẹ̀ ń já sí àwọn kan tó pé ìtumọ̀ kan náà ni gbogbo rẹ̀ nígbà tí èèyàn bá ti ní àmùrè ẹ̀mí tó jingiri lórí wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ìrẹ́ láàmú sin ìwọ nìkan ṣoṣo náà láti mọ wà náà lọ́wọ́ ẹ̀ nìkan àmọ́ wà náà lọ́wọ́ rẹ lórí ìbáàdà yìí àti gbogbo àlámọ̀rí wa. àwọn afa wa ṣe béèrè yìí pé hali tawakkulu min a'mali al-qalbi aw al-lisan aw al-jawarih níta àmọ́ fi ṣiṣẹ́ nǹkan mẹ́ta náà ni ọkàn àwọn àti oríkèé ara èwo wá ní iṣẹ́ èwo ni àtàwákùlù yìí Eh, àfàwà imam ahmed bin hanbal ó ní amalul qalbi eh, ó ní ife ọkàn iná ní tàwákùlù yìí àti pé gbogbo ń tá a ti ń sọ náà bọ̀ náà tá à ń pè àwọn mọ̀nàzìlù yìí mọ̀nàzìlù kùlùbù wà wàlìlì kùlùbù pé eh, àwọn ipò tí ń bẹ fún ọkàn ẹ̀kan ẹ̀ tó jẹ́ pé ó ń lo iyyaka na'budu wa tí ó àwọn onímọ̀ wa sọ̀rọ̀ lórí pé definition wo ìtumọ̀ ọlálẹ̀ fún tawakkul Ibn Qayyim nígbà tó sọ̀rọ̀ ń parẹ̀ ó gba ọ̀rọ̀ tó pọ̀ wá ó fẹ́ tó méjìlá pé lágbájá tàmọ̀dó ẹni èdè ń parí ó ní gbogbo ohun tí wọ́n wí náà lọ́tọ̀ ṣùgbọ́n àpèjúwe ni ń gbogbo ẹ̀ pátápátá ọ̀nbẹ lábẹ́ ìgbáralé ọlọ́run ọ̀nbẹ nínú àwọn àkóso tó ṣe pé tàwákùlù yìí ọkà sí ara ìmọ̀ tí ó taari èèyàn lọ síbi iṣẹ́ ọkàn ó ní náà ní ilmul qalbi bi kifayati rabbil abd kí èèyàn tí ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́ mì ní kọ́gbà yìí pé ọlọ́run ọba àlekíọ́lá ó ti ọlọ́run ọba àlekíọ́lá ni ẹ̀dá ti níyùn àjẹpọ̀ gbára ọba àlekíọ́lá ń nìyẹn ọ̀nbẹ́ńdọ̀ àwọn onímọ̀ táwọn tó fún ní túmọ̀ míì ìtumọ̀ tí wọ́n fún náà ni pé wà ń tẹ̀rá ṣùlùkọ́lbì bẹ́yìn yẹ́dẹ̀ yọ̀rọ̀b kan tẹ̀rá ṣì alìmọ́yìí bẹ́yìn yẹ́dẹ̀ ìlgátìlì yukọ̀líbùhù kéfàyàṣà ó ní náà ní kéèyàn ọmọ ọmọ ju ọkàn rẹ̀ lẹ̀ fọlọ́n kò sí nǹkan kan tí ń darí rẹ̀ sí ju kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ rọ̀ṣù nítorí wọn bá àlekè ọlọ́báwí àti nítorí nínú àdìsí àmẹ́tò sallallahu alaihi wasallam ní ń darí ọkàn ọlá ó ní bí ìgbà tí bí fi ọkàn rẹ̀ lẹ̀ fọlọ́n bí ìgbà tí òkú kú tí ó gùn àwọn iwájú ẹni tó fẹ́ wẹ̀ fẹ́ẹ́rí pé ó ń tàn ní ọmọ páláradà èso ní ọmọ sọ pé báyìí mi wọ́n ní bẹ́ẹ̀ ni ọkàn ẹni tó bá gbára ní ti ibi bá ti ń pé nǹkan ọmọ ni ọkàn rẹ̀ ọmọ ni ó sì máa bá lọ. ọ̀nbẹ́nu àwọn onímọ̀ tọ́sọ pé òun náà ni ó wà rídọ̀ bil maqdur ìtí ń jẹ́ ìgbàrà lọ́lọ́run òun náà ni kéèyàn yọnu sí kádàrà ọlọ́run kéèyàn yọnu sí kádàrà ọlọ́run ìyọnu sí kádàrà ọlọ́run ó kún sọ́nà méjì gẹ́gẹ́ bí kí afáwọ sàfàrì níyà tó sọ́nù kíra rẹ̀ walaysa wajiban ala al-abdi ar-rida bi kulli maqdiyyin walakin bil qada li'annahu min fi'lihi ta'ala wa dhaka min etí ń tó dún lẹ́mìí tó bá ṣẹlẹ̀ ẹ ẹntì ọmọ ẹdọ́mọ ẹkú ni ẹntì ásídẹ́ǹtì sí ni kò ṣeé ṣe fún kó wá máa rẹ́rìn nítorí ń tọ́sẹ̀lẹ̀ ẹ ọkàn rẹ̀ ó náà ni ó ti dùn ẹ ọkàn tó bàjẹ́ nítorí pé tí ó dùn máa yàn ṣẹlẹ̀ ń kò sálébù kankan bẹ̀ ẹ kò sí èèwọ̀ kankan bẹ̀ ṣùgbọ́n gbọ̀ ti bàjẹ́ yóò ti áwò kò sí ìbùyẹ kọ́ mọ́tẹ̀lẹ̀ bọ́lọ̀ ti kọ́ ẹ yọ wà yọnu sí àkọọ́lẹ̀ tọ́lọ́hún ntí ń jẹ́ tàwákùlù ala Allah ntí ń jẹ́ pé ó gbára lọ́lọ́nu ntí ń jẹ́ pé ó yọnu sí kádàrá nìyẹn ẹ ní àwọn afáàbí tó kọ wà lé isa wajiban ala al-abdi ar-rida bi kulli maqdiyin walakin bil qada li'annahu min fi'lihi ta'ala wa dhaka min fi'li alladhi taqala kéṣe tú láti ní pé kí nǹkan kọ́ wá jẹ́ kọ́ ọmọ wa yọ sèkèsèkè kọ́ ọmọ wa rẹ́rìn ọlọ́run làyùn bọ̀ lọ́run lẹ́yìn àwọn àjìbá ní alàlà abdulridọ́ bikulli mọ̀kìbíyì ntọ́sẹ̀lẹ̀ ní mọ̀kìbíyì wọ́n láti ń délé ṣùgbọ́n bí ọlọ́run lọ kọ́ ọ́lẹ̀ tú láti ní ọgbọ́dọ̀ àkọọ́lẹ̀ ọlọ́run ọgbọ́dọ̀ wà máa rọ̀bùkà dúdọ́là mílíọ̀lẹ́ àbídẹ́ ọlọ́run ọba àlékè ọlá kì í sàbòsí fẹ́dà ẹ ó rí i pé ohun tó ń wò fi ṣe rùbùbíyà òun iná ní nǹkan yẹn kó sì kọ́lẹ̀ kí ni rùbùbíyà ọlọ́run ìtọ́jú gbogbo ẹ̀dá pátápátá ẹ mùsùlùmí àtọ́wọ́ àtẹlẹ sẹ́nìkan oúnjẹ ní máa já sí lẹ́lòmí bọ́lá ń tuntun ayé nù kọ̀sọ́gbọ́tọ̀ ebi ẹntì ẹntì àlàáfíà rẹ̀ bá kú díẹ̀ káàtó náà ló ń fẹ́ máa jẹun bẹ̀ ẹ wá wòye ẹ wá wòye medical doctor àti nọ́ọ̀sìsì tó wà gbogbo àgbáyé iṣẹ́ ìwòlẹ̀ gbé ilẹ̀ fún ẹ tí wọ́n mọ̀ sí tí ọ̀bá sírù yùn sòtí túmọ̀ sí gbogbo àwọn disappointment yẹn nínú rògbòdìyà ọlọ́run ẹ nínú ìtọ́jú tọ́lọ́ ọba àlìkọ́lá tó ti so gbogbo ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ nìkan ṣoṣo lọ́mọ ìdí ẹ̀ ẹ ọlọ́run náà ló fi ebi tí wọ́n ń kùn ọlọ́run ló ti káwọn ìfẹ́ mọ́ kí wọ́n mọ́ produce oúnjẹ àgbẹ̀ ó ṣe wàhálà tiẹ̀ ẹni tí ó gbé wàhálà ọjà náà ṣe wàhálà tiẹ̀ ẹni tí ó process náà ṣe wàhálà tiẹ̀ tí ọba sínú iṣẹ́ ìwòlẹ̀ gbé kalẹ̀ fún wọn inú rúbùbí yà ọlọ́run ni ẹ̀ẹ́dọ́n fi sọ pé wà lè isa wà á di bá ní alàlà abúdé rìbá bìkú lè torí pé kádàrá yẹn níbi iṣẹ́ ọlọ́run ní kíkọ́ ọ́lẹ̀ rẹ̀ ìbànújẹ́ tó ṣẹlẹ̀ sí ọ látara ń tó ṣẹlẹ̀ ní o ti wá pèsè látara bí kíkọ́ ọ́lẹ̀ tọ́lọ̀ <laughs> torí pé kíkọ́ tọ́lọ̀ ti ṣáájú ọlọ́run ti pé ayé wa lórí pé ikú ọlọ́run <laughs> gbogbo dídì sí náà ṣùgbọ́n gba akú bá ṣẹlẹ̀ ẹni tó bá rí ọ̀ṣẹlẹ̀ sí ṣùgbọ́n látara akíkọ́ ọ́lẹ́ ọlọ́run agbọ́dọ̀ yọnu sí ẹ̀ka mọ́lù tawakkul ala Allah nígbà tí yẹn bá gbára lọ́lọ́run náà ni ó rí nǹkan bá ń ṣe ẹ̀kọ́ lọ́n kọ́ máa yọ̀ǹda fún wa o. àwọn kan sọ wípé tawakkul ala Allah òun náà ni ar-rida kéèyàn sí ọlọ́run ọba àlekè ọlá àfáà wa Bishir al yọ sọ pé táwa kálífù alàlá yóò ní mo ti gbára lọ́lọ́ ẹlòmíì ẹ̀ máa rọ̀ nígbà tí mo sì bàbá sẹ̀rẹ̀ pé ọmọ sọ fún yàgbá gba ẹ wá ṣe sùúrù ẹ mo ti ṣe sùúrù <laughs> ó sì tún bara jẹ́ ẹ mo ti ṣe sùúrù ẹ mo ti gbà fọlọ́hùn ìgbà fọlọ́hùn tèké ọlẹ́lòmíì ọ̀sọ̀ ọlẹ́nu ìfò ń gbà fọlọ́hùn tó jẹ́ pé tèké ni ntọ́wájẹ́ tàwákùlù alàlá látọkùn rẹ̀ ní nǹkan wo ti ṣẹlẹ̀ sí tí ó fi gbára lé ọ náà ọba àlejò ọlá téèyàn bá ti gbára lọ́lọ́run yọọ yọnu sí ntọ́ba jẹ́ iṣẹ́ ọlọ́run ọlọ́run bá lè kí ọ láàyè yẹ fọ alóòfin lè máa ka lókè máa yá sàáhù wà fẹ́kù sàrà ọlọ́run bá máa ń ṣe nípa ẹ̀dá ni kò sí pé lè ṣe ntọ́ba wù ọ ntọ́ba rí ṣe ọba bá fẹ́ ṣe mọ́ fẹ́ ṣe lọ́wọ́ wọ́n béèrè lọ́wọ́ ìmáàmù yahya ipe eh, yahya bin mu'ad ipe mata yakunu rọ́júlù mutawakila kọ́lá ìdárọ̀ díyàbí láyé wàkílá ìgbà olè yẹn jẹ́ mutawakilu alàlá ẹni tó gbára lọ́lọ́run onígbà tó wà ti gbà nínú ara rẹ̀ tó sì yọnu sí pé ọlọ́run ọba ọba tó jẹ́ olùṣọ́ olùdáàbòbò ọ̀nbẹ́nu àwọn onímọ̀ tí wọ́n tún fún tàwákùlù yẹn nítumọ̀ wọ́n ní òun náà ni wọ̀tùmọ̀nínàtù ilayhi wọ́tùtẹ̀kínàtù ile òun náà ni kéèyàn ó fọkàn tán ọlọ́run ipe tó ń ṣe náà lọ dáa dáa jù náà ní kí n kọ́ mọ́ dùn mọ́ wọnú bó ṣe jẹ́ pé ọmọ nígbà tí bá ń sáré lọ bí iná tó kó lẹ́gba tó nà lọ́wọ́ inú rẹ̀ ó lè dùn sí nínà tó nà ṣùgbọ́n àwọn nínà tó nà òbí láti fi fi ewu míì tó burú tó fi rẹ̀ ọlọ́wọ́ bá ọlá ó ní gbogbo mùsíbà tó bá ọmọ asabakum min musibatin fabima kasabat aydikum wa ya'fu ibi kabir mùsíbà tó bá rí ọ̀sẹ̀lẹ̀ sí ọwọ́ yín lẹ́bi fa ìwọ náà ronú nú ẹ̀ṣẹ̀ tó ṣe ọlọ́run tó wá sọ pé òun tún mójú kú òní o ìbá tún ń bá tún jù bá ń lọ dákun ọgbà kú lára fi ṣe wá o àti tó ń fọkàn balẹ̀ lórí ntọ́lọ́wọ́ bá lè kí ọlá ń ṣe pé ntọ́lẹ́tọ̀ ní ń ṣe wọ́n tó mọ̀ nínú tu ilé kó sì fọkàn balẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run wọ́n sunkún nu ilé kó fara balẹ̀ sí kọ́kàn rẹ̀ fara rẹ̀ sọ́dọ̀ ọlọ́run afa wa ọmọ àtọ́ ọsọ yìí pé àtàwákùlù aláyé dára fi ka ń zi áájú ilẹ̀ àtibáàbì máa ṣe dáti fa kọ́tìkà ilé ha ẹ̀ ó ní ti ń jẹ́ ìgbára lọ́lọ́run òun náà ní pé kó orí okùnfà ń lè tọ́ fẹ́ fi ṣe nǹkan kọwaa wá mọ̀ ọmọ sáré lọ bí okùn fún pé ọbẹ̀rẹ̀ ah, ọbẹ̀rẹ̀ ah, kọ́ gbọ́dọ̀ lọ ọmọ ronú pé ah, ọmọ lè jẹ ọmọ lè má jẹ kádàrà ọmọ rẹ jẹ ntọ́ lọ́wọ́ bá ọlá kọ wọ ẹ okùn fún ọ wà ọ wà á ti ni kó fún ọ kí nǹkan pẹ̀lú okùn mú lọ́wọ́ ṣùgbọ́n tó bá ti wá di pé ó túmọ̀ ìpè òní tàwákùlù nìyẹn ẹ̀ǹtọ́ wa ti ní àtibáàbù lọ́wọ́ tó ti rí tọ́ jẹ́ pé síbẹ̀ náà ọgbà ọlọ́run ọba àlekè ọlá ni ṣe nǹkan ọkàwé ń tòótọ́ kódà ibi ọlọ́run tó kẹ́ ọ dé ọtún rí láìsí kó o gbogbo ẹ̀ tó ń ti o ṣe lọ ẹ̀ ọba ọba ọ wọ́n náà kọ́ mọ́ lá a máa jábọ́ nú ọ̀rọ̀ mi tọ́jà pé wọ́n ó fi pé eléyìí ọmọ ti ń kọ́ ó ti ṣẹlẹ̀ rí nínú nínú rúhùl màání kẹtìmọ́ra rúhùl màání ti àlùsí tafsir kùránì ìdí mẹ́ẹ̀ẹ́dógún ni ọmọ ẹ̀lẹ́ ṣùgbọ́n nǹkan kankan lọ láti jábọ́ mbẹ̀ níbi òǹtẹ̀ ó sì dá ogun òtún ẹ̀ tiẹ̀ wọ́n fẹ́ sùn fìyà láàrin nǹkan méjì ó mo sì ń wá lọ library tí mo sì wá wo àwọn àwọn kọ́pì mi kọ́pì mi kọ́pì mi tó wá rí wa wà bẹ́ẹ̀ mo wá rí pé lá lọ́jàbọ́ níbi tèmi ẹ̀wọ̀n nǹkan yẹn kọ́ wá jẹ́ pé irú exam náà ni kí n tí ọ̀sán kan di negative lọ sọ di positive mọ́yàn lọ wọn yẹn yọ àmọ́ ń pa ni pa kí ni ọlọ́run ọlá nígbà tí yẹn bá rí okùnfà tó sì so kọ́mọ̀ á gbára lórí okùn fáwọn gan kọ́gbà ìfẹ́ ọlọ́run ọba àlekè ọlá yóò tó ń fẹ́ so ọ̀nà ni yóò á fi mọ̀ pé ẹni bẹ́ẹ̀ mutawakkilun ala Allah irú ẹni bẹ́ẹ̀ ọgbàrá lọ́lọ́run ẹ̀rí bí anabi wa sallallahu alayhi wa sallam ó wa sí kìíní ipe oúnjẹ tí èèyàn kan fẹ́ jẹ nígbà yóò sì tó yín ìwọ́n sì dùn olórí pé ń bọ̀ bá tó jẹ́ débi tó fẹ́ jẹ́ ló tó yó àníbi wọn sọ́lọ̀ láàrin wá fún wa pépé sọ àmúlò wá ìdíyẹ́kìtì ní oúnjẹ oúnjẹ èèyàn kan yóò tó èèyàn méjì pẹ̀lú kíni pẹ̀lú pé ọlọ́run àlejò ọlá iná lọ́dá ibi sínú ọkàn ń lébi ọlọ́run lọ́dà òun náà ló ti da yíyó oúnjẹ nígbà tá a bá la jẹ tán sọ ọ wá rọrùn fọlọ́run kọjá pé kọ́ wá dá yíyó sí ọ̀dọ̀ àwa méjèèjì lórí oúnjẹ tó wá jẹ́ pé ààbò ààbò lọ́wọ́ ajá sí sọ pé nígbà tí wọ́n ju Ibrahim tí wọ́n jù sínú náà tí wọ́n jù sínú náà tán ọlọ́ọ̀nìkú ní amán àlà Ibrahim ìrẹ́ náà bí tútù tútù rẹ kò tó gbọ́dọ̀ kọjú wàsàlà amán àlà Ibrahim kó sì tó jẹ́ ọ̀la fún Ibrahim torí pé ẹ ọlọ́run wá lè wá jẹ́ pé okùnfọ́ wà wà ńlẹ̀ tí okùnfọ́ tí ó sì wà paralyze ẹ anabi anabi yusuf alayhi salatu wa salam àwọn ọmọ ìyá rẹ̀ wò pé kí làwọn fi lè da lórí kí làwọn fi lè ṣe bí àwọn fi lè ju bàbá àwọn ńlẹ̀ wọ́n sì wo kòtò tó jìn kànga wọ́n sì lè jù bẹ́ẹ̀ wọn ò retí kí ó tún lè máa tẹ̀mí délé pé yóò tún wá dọba ẹ wò tí tóbi ọlọ́run ẹ wò tí tóbi ọlọ́run ọlọ́run wá pé yóò sá kó ń bẹ̀ náà ẹ̀tọ́ yóò sì tún dọba yóò tún mú gbogbo wọn lẹ̀ tí wọ́n sẹ̀ tún lọ fún bàbá wọn wá ẹ̀wù títóbi ọlọ́run ọlọ́run bá àlekè ọlá òun ló ní okùnfà ntòkùn fàǹfà fífà tó kùn fọ́ fà nǹkan òun náà ló ṣẹ̀dá rẹ̀ ntòkùn fà náà ó tún fà ọlọ́run bá náà ló tún ṣẹ̀dá rẹ̀ ẹ̀ẹ́n àwọn àfà àwọn ni tí ẹ máa fi kí ọlọ́run tí ẹ máa fi bí ọlọ́run báwọn wọ́n máa pè mẹ́sàn-án mẹ́wàá èèyàn inú àdúrà tó dáa ni tí èèyàn lè fi mọ ẹbí ọlọ́run ọba àlejò ọlá ó túmọ̀ sí pé èèyàn tawakkala ala Allah ó gbára lọ́lọ́run kò jùrọ̀ mọ́ òkùnfà nìkan bẹ́ẹ̀ náà sì ni bọ́ọ̀ jẹun ó ṣe bisimilayi wallahu akbar ẹ̀bọ́ ọba lóògùn ó ṣàdúrà ike pé ọlọ́run ọba اللهم رب الناس مذهب الباس اشف وانت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر ní ìwòsàn tí ò ní tí ò ní sẹ́kù àmójúlẹ́yìn rẹ o kìí ṣe kọ́ wà agbára àti bá ti lo oògùn yẹn ọwọ́ kan ni kan kí ni ọkàn rẹ jẹ ọlọ́sà kí ṣe ala ìgbára rẹ lé ọlọ́run bá ọlá afa wa sọ pé ó ní fi ala Allah ó náà ní kéèyàn orí kanjú ní ìkanjú bí bùkátà bó ṣe àìrí sọ̀mẹ́tì níjọ́ sọ́wọ́ sọ̀mẹ́tì ọkàn rẹ̀ ó ti bàjẹ́ débi pé yọ kọjá la kí á ní ìṣe bó sọ̀mẹ́tì ẹ̀ gan tọ́lọ́ ọ̀bá ní ẹ̀wọ̀n ó mú ọ kí wọ́n á ní bùtì náà kí ni wàhálà ẹ́ àìmọye èèyàn tẹ́ ó ti sẹ́tàn tí ò rí pẹ́ńsàn rẹ̀ gbà ó ti agbẹ́kẹ̀lé pẹ́ńsàn ọlọ́run tó ní pẹ́ńsàn tó ní téèyàn jẹ́ sí èkú ọdún ẹ̀ lọ́ọ́ gbẹ́kẹ̀lé tí pẹ́ńsàn bá wá wá yọ kèéjì pé wà gbẹ́kẹ̀lé ẹ̀wọ̀n torí ọlọ́run tó ń fi ṣiṣẹ́ láti jọ yìí ọmọ wà rí pẹ́ńsàn tá a ní ọgbẹ́kẹ̀lé pẹ́ńsàn tí pẹ́ńsàn ló fi ń tẹ̀mí láti jọ yìí àwọn tó sáájú ẹ̀ pé pẹ́ńsàn ló fi ń tẹ̀mí àwọn gẹ́gẹ́ ń gbọ́n fún yín kéékèèké pé pẹ́ńsàn làwọn náà ń jẹ ni tọ́lọ̀ ń kọ́ sàánú pẹ́ńsàn gan inú ètè àwọn yẹ̀wù di ni tọ́lọ̀ ń kọ́ sọ́jà bọ́ ń bẹ̀ ọlá àti gbogbo ọlọ́run wọlá àánú rẹ̀ kéèyàn ọmọ kájú lọ síbi okùnfà tó ń tí kó ṣe jẹ́ yí pé bùkátà ń bẹ fún kọ́mọ̀ máa kájú lọ bẹ̀ ní dídà lọ ní ń jẹ́ ala Allah ìyún ọ̀wà túmọ̀ sí pé kọ́mọ̀ jẹ́ pé yóò mú okùnfà o à ń bọ̀ insha àwa ń pè ní náà tún sọ pé ń ala ìgbára lọ́lọ́run náà ní tẹ́ríkù tẹ̀gbẹ́rì nafsi èrò tí wọ́n bá ń rò pé ni gbọ́rọ̀ gbà tó bá kọ́ gbà yìí pé bọ́lọ̀ ń ṣe pé ọ̀rọ̀ yọ ọjà sí lọ́jà sí mo rò pé yorùbá mi ti yé àbí òye ni ẹjọ́ ń dupò lọ́ba bọ́ mẹ́nìkan lọ́wọ́ mo wàá rò yìí pé òòrò dáadáa ò gbogbo ìtẹ́tọ́ dáa lọ́fà rárá o ẹlòmíì lè gbé ju lọ ẹlòmíì lọ́pọ̀ ju lọ lọ Eh, kéèyàn ó sì mọ tányányá ní kìlá òmìnira lẹ́hàwọ́lì wal quwwa kéèyàn ọmọ tányányá pé kìí ṣe agbára lè yàn fi ṣe nǹkan kìí ṣe agbára ní máa mú yàn dé agbára wà nù téèyàn ó lò ṣùgbọ́n tí àti ọlọ́run bá kún ni láti ọlọ́run ti kún kò sí nǹkan kò àwọn ẹlòmíì inú àwọn onímọ̀ àwọn sọ pé ti ń jẹ́ ìgbára lọ́lọ́ òun náà ni àtàlùkù billahi fi kulli hal tó jẹ́ pé ọlọ́run ọba nìkan ló sopọ̀ mọ́ gbogbo òṣèṣì ó dùn ni ó tún dùn ni ọlọ́run nìkan lọ́gbẹ́kẹ̀lé àwọn sọ pé àtàwákùlù àǹtẹ̀rùdà àléìka màwárídù alfàkàt ìlà ìlà mọ́ní ilẹ̀ ìhìlìkìbàyà òun náà ni kọjá pé bùkátà ọ̀sẹ̀ tí ọ tó lágbára ẹ̀ńtọ́ wà á kọ́ ronú ẹ̀ tí náà lọ́gbọ̀n tí mọ̀ ń tó yàn ẹ̀kẹ́ ti kọ́ wà mọ̀ òfin lágbájá tàmọ̀dù tẹ́lẹ̀ bá hmm. gbogbo àwọn yẹn náà kì í ti kó dé wọ ṣùgbọ́n ẹ̀ńtọ́ kọ̀kọ́ ronú lọ́dọ̀ ẹ̀ náà ni ọlọ́run tí wọ́n bá yàn bí ya bùkátà. ẹlòmíì lè rọra ẹ̀sìn yóò ní à bí òsì sálárì kò sí nǹkan kan sọ láàrin kọ gba sálárì jẹ sí kejì ọlọ́run tó lè gbé ẹ̀bùrú kẹwàá fún ọ ẹ ó lè ọmọ plan lórí sálárì rẹ fún aláàánú lọ́lọ́run ó tún lè sínà míì fún ọ sọ̀tọ́lọ́n dákúmọ́sá àti iná àánú rẹ̀ kó sì kàn wá wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ẹni omi inú àwọn onímọ̀ sọ pé nọ́fìlì ṣùkú kí wọ́n tẹ̀ fún ibi ìlà máa líkì lè mọ̀lú ìtì ń jẹ́ tàwákùlù àlọ́lá oná ẹni kọ́ ọmọ sì yìí sọlọ́n kọ́ wá gbára rẹ̀ lẹ̀ fún ọlọ́ọ̀bá tó kó ní ọba gbogbo ọba ẹlòmínú àwọn onímọ̀ ó ní ti ń jẹ́ tawakkulu ala Allah òun náà ní khalul arbaabi wa qatirul asbaabi so àfáwá Ibn Qayyim ó ní tọ́gbà lérò náà ni pé qatirul asbaabi min ta'alluqil qalbi biha la min mulabasatil jawarih laha ẹ̀ òun náà ni pé kọ́ mọ́ra rẹ̀ kó ń bi àwọn tí nǹkan bẹ lọ́wọ́ wọn kọ́ gbọ́kàn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ohun ń jẹ́ okùnfà mọ́jọ jẹ́ pé okùn fáwọn lọ́wọ́ adara lọ́wọ́ agbọ́kàn sí ọdọ ọlọ́run lọkàn rẹ̀ wà fa okùn lọ. tó ti yé si o ní jákàmù náà ọmọ ti gbìyànjú ọmọ gbé ọ tọ́jọ́ náà bá ń lórí ọba ń fẹ́ ọkàn wà fi ọlá iná gbé ṣeéṣe. ẹni tí wa ìgbára fi ọlá nìyẹn ẹlòmíì tó sọ nínú ó ní tàwátúlù alàlá ó ní tàwátúlù alàlá ìyẹn kì í sara nǹkan ẹyọ kan ní ti máa ń kó jọ so ó ní nǹkan tó pọ̀ ni inú àwọn tí wọ́n wá sọ̀rọ̀ lórí Abu Sa'id al-Kharrazi al-Kharrazi wọ́n sọ wípé àtàwákùlù ìtìrọ́bù ń bìlá sùkún wá sùkún ń bìlá tìrà ẹ̀ ń fọlẹ́ náà ni so ó ní ti ń jẹ́ tàwákùlù alàlá ó náà ni pé kọ́ ọ má dùn ka ojú kan nípa ntọ́nfẹ́ ọmọ ti gbìyànjú wọ́n sùkúrú ló ń bè látara ṣùgbọ́n ọkàn rẹ yóò fọkàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run tí wọ́n ṣe nǹkan tí ò gbọ́dọ̀ jẹ́ pé yóò mí rárá òyìn tí ń jẹ́ tàwa kúrò alálàá ìnìyẹn so òní dúró sójú kan nípa afẹ́ ọmọ lọ ọmọ bọ̀ ìtọ́wá yẹ kó ọfẹnu sọ ọfẹnu sọ ìtọ́wá kó ọkọ ńlẹ́tọ̀ ọkọ ńlẹ́tà ìtọ́wá yẹ kó lọ ríyàn ríyàn ṣùgbọ́n ọmọ ìpè the end result ọwọ́ náà balẹ̀ kí ọlá lọ́wọ́ ọkàn rẹ wà tí ò ní yẹ kó nìkan ní tọ́ba ṣe ní ní gbogbo nǹkan ọjà sí so n ti ń jẹ́ tawakkulu ala Allah kéèyàn gbé ara lé ọ náà balẹ̀ kí ọlá òun náà nìyẹn. afáwa Abu Turab an-Nakashi òun sọ pé tarful badani fil ubudiyya kọ́ mọ́mọ́ ju ara rẹ lẹ́lẹ̀ síbi ìjọsìn fọlọ́n ní gbogbo oríṣi ọ̀n máa fi jọsìn fọlọ́n sùmọ́ wa nke ọkàn gun àlámọ̀rí rẹ̀ náà ní tọ́lọ́mọ bá àlejò láti ń ọba líyàn tó sí kèsì pé sọ pé lọ́lọ́run ẹ kò ní ìdí bá ara o yẹ kí o múlò nínú oògùn sẹ̀ríyà ó múlò kódà ìjọba kan téèyàn mọ̀ pé bàbá lẹ àdáni àárẹ̀ ọlọ́jọ́ ni sọkúsọ àwọn tí wọn àwọn tí àwọn tí wọn ò ní ìgbàgbọ́ òdodo yẹn máa sọ báwọn àárẹ̀ ọlọ́jọ́ ngbìyàn bá kú tán lẹ́ẹ̀tọ́ mọ́ pé àárẹ̀ tó ṣe tọlọ́jọ́ ni kì í ṣe gbígbà tó ní wà láyé bó lẹ́ẹ̀tẹ́ á sọ pé àárẹ̀ tó ṣe tọlọ́jọ́ ni sáàtì ẹ lómi ìbẹ̀rẹ̀ pé àárẹ̀ ṣe tọ́jọ́ tó yẹn ó ti ẹ̀ pé à ah, níbi ọkàn tọmọ ẹ̀dẹ́ yẹn ó pé à ah, ilé ìtì lọ síbẹ̀ náà yóò tún fẹ́ àbẹ́ ẹ̀kọ́ ni èmi nítorí àìsàn tó ṣe ní sọdẹ́bí wípé súnà ọmọ tí ẹni ẹ ń ṣe lọ́la gbolé níjọ́ náà ẹni tó jẹ́ bàbá bàbá ọmọ yín ẹ kó ẹ kó súnà ọmọ yín ẹ kó lọ sí agbolé mi o tóró ń ti lọ bẹ ẹ̀jẹ̀ líli wo kó má jẹ́ kó máa bá kéde rẹ̀ gbogbo ọbàjẹ́ ẹni ní bí wọ́n ti súnà ọmọ lọ́mọ ẹ wá wo tuntun bí ọlọ́run àtijọ́ ìlú ọ̀hún náà tó ń bẹ tí ó tún wá ara lè tí ó tún kọ́lé <laughs> tí ó tún ra mọ́tò tí ó <laughs>

gbọ́dọ̀ wá gbọ́dọ̀ wá sọ pé èmi gan tí mo tún já fún akẹ́kọ̀ọ́ ah kiri yóò sì ṣe báyìí <laughs> ẹni kí sáà lọ ra glucose wa glucose ẹjọ́ bá tọ́ lọ́wọ́ yẹn sáà lọ ra glucose wọ́n bá ra glucose wọ́n bá fi tí ibùsùn wọn ní ibi ẹnu wọn lánàá ọ̀hún gan wọ́n tún wá ń bi òbu omi sí lẹ́yìn náà fi glucose tẹ́ wọ́n tún fi ń bù sí wọ́n sá bù sí díẹ̀ díẹ̀ wọ́n ni wọ́n gbóyún ọdẹ lẹ́yìn lábá lọ wàláì bẹ́ẹ̀ mi ṣe èmi ti sọ ọmọ ìdípẹ́ tó dé ẹ̀wò ẹ̀yìn lágbájá àwọn aṣọ òbí bàbá ti kọ́ wa nu òde tí wọ́n mọ̀ lásọ kúlé ẹ̀ mú mi ní òdodo ẹ̀ mọ̀ òde tí wọ́n mọ̀ lásọ ẹni bọ́ọ̀lù ló lè kó at any time yóò ti wà nílẹ̀ kékeré kékeré tó sọ àṣẹ mi lọ gbági tòyìntà ní ní báyìí kò fún wọn bá ń dì sínú báàgì o tí wọn àwọn ìyàwó gẹ́lẹ̀ yóò gbé fún fún olèmọ̀ ìkúlù ẹ̀ ti ń palẹ̀ mọ́ <laughs> ọmọ bàbá lójijì ẹ bá ń gbé alẹ́ yín àtúbà o ẹ mọ̀ jẹ́ mo bá sùn nígbà tí ń jù síbi five mo bá fóònù àgbèrè dọ́kítà àbúrò wà pé bó ni bàbá o wàláyé oní bàbá tẹ̀ mú sí ìtàn ni. ẹ̀rọ ti lọ sí orí lọ kí o ti mo dé ẹni mo ní kó gbé aṣọ wá o ti sáré gbé aṣọ wá sí ètò yìí bàbá tẹ́lẹ̀ gbé lọ ọba jà ọmọdé bàbá tẹ̀ mú sí ìtàn ni aṣọ ti dàbọ̀ lọ́wọ́ rẹ̀. <laughs> ẹ̀wọ̀ tí tóbi ọlọ́run àti sẹ́ni àwọn obìnrin ẹ̀sìn máa ń ṣáájú lọ bẹ̀ àwọn obìnrin wọn sáré máa sọ pé àárẹ̀ ọlọ́jọ́ ni àárẹ̀ ọlọ́jọ́ ni ẹ nígbà tí yóò tí ò kú ó láti àwọn òkè àárẹ̀ ọlọ́jọ́ ni lè àìmọ iye ẹlòmíì tí nǹkan ó ti bá yẹn kódà nígbà wọn ó kù ẹ méjì mọ lọ kúnlé ara níjọ́ tí wọ́n lọ lọ́nà ìmọ̀ yìí pé jọ́ọ̀bù náà ni yóò àjẹjọ́ tí wọ́n lọ mo kọ́ ti lọ rògùn kan dókítà mi rà wọ́n fún wọn nígbà tó sọ ìṣesí wọn wọ́n tún ní lọ rà mí mo tún sáyé lọ kúnlé ara lẹ́ẹ̀kejì àti àṣekára lọ wọ́n lo tó lé lọ́dún kan lẹ́yìn ìgbà náà o lẹ́yìn ìta àkọ́kọ́ tí mo wí mo ṣùgbọ́n lẹ́ẹ̀tì wá sọ pé ààrẹ ọlọ́jọ́ ní tẹ́ẹ̀ni tọ́jú arúgbó yìí ẹ̀ẹ̀ni tọ́jú ìyá ẹ̀ẹ̀ni tọ́jú ọ̀rẹ́ wà pé ààrẹ ọlọ́jọ́ ni ẹwà àwọn ẹwà àwọn pàǹpà rẹ̀ irú ìyàn òbójú mu ẹ̀mọ́ tó bí mi wọ́n gba díìpù lọ tí mo sì kúrò lọ́dọ̀ wọn ní ẹsẹ̀ tó ní bẹ̀rẹ̀ tó náà ti dákẹ́ ìtẹ́ èèyàn bá ti dákẹ́ ẹ̀ẹ́mọ̀ fún treatment

wàtàálùkù lùkọ́lù bí rògbòbíyà kí ọkàn wa wà pẹ̀lú ọlọ́run ọba àlekè ọlá tí yìí máa jẹ́ pé ntọ́ bá ṣẹlẹ̀ ní fi ń tọ́jú ẹ̀dá wọ̀tùmọ̀ nínú ti láti kìfáàyà ẹ̀ kọ́kàn ọba rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá kó onímọ̀ tó yàn fàáyín ní ọ́tíyà tọ́ bá ti wàhálà tọ́lọ̀ wá fún ní ti ń fẹ́ ṣàkárà mùtàwákìlọ alàláì nìyẹn tó sọ̀bárà yọ wà ṣe sùúrù ìtí ń jẹ́ tawakkulu ala Allah nìyẹn gẹ́gẹ́ bí n ta sọ aṣọ pé bí nǹkan sọ pé gbogbo n táwọn afá ìsọ iná lọ correct so wọ́n kàn fi mú àpèjúwe wá lórí nta àti mọ ìtí ń jẹ́ tawakkulu ala Allah so kọ́lọ̀ ń kó ṣe é fún gbogbo wa wọlá àti tó wọlá àmì àwọn afá wa sọ lórí tawakkulu yìí apá kan pé òun náà ní tẹ̀sílìm ìjùrọ̀ ẹ̀ nílẹ̀ kọ́lọ̀ àwọn kan náà ní tẹ̀fúwìt tí wọ́n fa àlámọ̀lẹ̀ kọ́fàlẹ́ ọlọ́run lọ́wọ́ àwọn míì wá sọ wípé ntẹ́yìn máa ń kọ́kọ́ fi bẹ̀rẹ̀ òun náà ni ara lé ọlọ́run ọba àlekè ọlá tọ́ba ti wá gbára lé ọlọ́run ó lè ju rẹ̀ lẹ̀ fún níbi àwọn nǹkan tó ṣe ó kò ọba lọ òun náà ní jẹ́ tẹ̀fúwìd so lẹ́yìn eléyìí láti àyẹ̀wò àwọn ẹ̀rí lórí àtàwákùlù alàlá so àti sọ ìtọ́pọ̀ ní àyà Qur'an nínú ìta àmẹnubà tẹ́lẹ̀ òun náà ní gbọ́dọ̀ ọba àlekíọ́lá tọ́sọ̀nù súrátà Al-Imran àyà 173 ọlọ́wọ́ sọ pé alladhina qala lahumun nas inna an-nasa qad jama'u lakum fakhshawhum فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل ọlọ́ọ̀bá sọ pé ìwọ ànábì wọ́n sọ̀rọ̀ nǹkan àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam ó ní alladhina qala lahumun nasu àwọn èèyàn kan tí wọ́n jẹ́ mùnáfìkì wọ́n wá sọ fún àwọn kan nínú àwọn sàbí pé inna nasa qad jama'u lakum àwọn káàfìrí wọn ti kójọ fún yín ẹ jẹ́ má ogun ẹ jẹ́ gbàgbé báyìí nígbà tí wọ́n wá sọ bẹ́ẹ̀ tán fàkàwòhùn wọn ni ẹ̀yà abẹ̀rù àwọn káfìrí hun ṣùgbọ́n àwọn amúmìnir òdodo fàzádàhùn ìmọ̀ọ́nà nígbà tí wọ́n gbọ́ ìmọ̀ọ́nì wọn tún wá lékún sí i títí kò sí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run bàlẹ́kẹ́ọ́lá ọlọ́run kò ní dójú ti àwọn amúmìnir òdodo in tansurullaha yansurukum wa yuthabbit aqdamakum sọ̀tẹ́ yóò sì fi ẹsẹ̀ yín rinlẹ̀ tẹ́lẹ̀ gbé lójú ọ̀nà ọ̀tọ̀lọ́ ẹ̀ wọ́kọ́ọ́lù àwọn mọ́mìnì yẹn ní Madina wọ́n wá ń sọ pé hasbunallahu wa ni'mal wakil ọlọ́mọba àlekẹ́ ọlá ó tó fún wa ọ̀dà alẹ́ ń gbára lé ala àwọn wá gbára lé tó قالوا إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقاً لهم درجات عند ربهم ومغفرة وأجر كريم ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ múmi ní òdodo náà làwọn tó ṣe pé ìdá àdúkìrọ̀ lọ́ tí wọ́n bá ti rántí ọlọ́run tí wọ́n bá ti sọ̀rọ̀ rántí ọlọ́run létí gbọ́ wọn wájú láti kúlù bóhùn ẹ̀rù ọlọ́run yóò mọ bà wọ́n nú ẹ̀mí wọn wáyé dá tóbi yá sí àlẹ́ ìhìn mọ́ ayá tòbù tí wọ́n bá ń ka ayá ọlọ́run tí wọ́n bá ń kà á lé wọn lórí zadatuhum imanan yọ wà lékún ìgbàgbọ́ òdodo lọ́dọ̀ wọn wa ala rabbihim yatawakkalun ọlọ́wọ́n bá àlífẹ́ ọlá ni wọ́n wà gbára lé ẹ̀ ọlọ́wọ́n bá ní máa fún yẹn ní ìmánì onáà ní máa jẹ́ kí ìmánì nkéyìn ó lè rí lò kọ́lọ́dàkùn musa síbẹ̀ fún wa ọlọ́wọ́ ní àwọn wo ni wọ́n ń ṣe tawakkulu ala Allah alladhina yuqimuna as-salah àwọn yẹn lẹ́nu tó ṣe pé wọ́n ń gbé ìrun dúró wa mimma razaqnahum yunfiqun nínú tá a ti ní ìjẹ́ ẹ̀mú fún wọn wọ́n sì máa ná wọ́n bára lọ́dọ̀ tí ọlọ́run bá àlejò ọlámi máa tó ń fún yàn ń pààrọ̀ ulaika humul mu'minuna haqqan àwọn yẹn jẹ́ ní ẹjẹ́ mímú ní òdodo lahum darajatun 'inda rabbihim ipò ńlá oríṣiríṣi ní ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run bá àlejò ọlá wà mọ́kẹ́fẹ́rà tún àti àmójúkú ọlọ́run wà ń kẹrí àti ìjẹ́ ìmú alákànlé ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run kó lọ́dà kan sáàdì àwà nù wọn ọlá àtúntòbí ọlọ́run láàánú rẹ̀ nínú ẹ̀rí lórí tàwákùlù yìí ó náà ní hadithi tó wà nù sọ́yìn Bukhari àti Muslim ẹ̀ tó gbajúmọ̀ nípa àwọn seventy thousand hànàbí sallallahu alaihi wasallam sọ yìí pé wọ́n wọ àlùjánnà ọlọ́run wọn ò sì ní ṣe ìṣirò kẹ́kọ̀ọ́ ọlọ́run jẹ́ àjọ wà nù wọn ó wá sọ pé humul ladina la yasriqun àwọn náà lẹ́nu tó ṣe pé wọn ò ní tẹ wọn ò ní máa pọ̀pọ̀ nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn a ah, wọ́n bá máa pọkọ̀ ní rẹ́rẹ́rẹ́ wàlá ayẹtọ̀tọ̀ yarú bẹ́ẹ̀ náà sì ni wọn ò ní wọn ò ní máa dá ẹ̀dá mo gbá ah, àsìkò tí mo rìn sí lọ́fà aburú yìí àbí lágbájá tí mo kọ́ rí láàárọ̀ lọ́fà aburú yìí wọn ò ní máa dẹ́ni báyẹn wàlá ayẹtọ̀wò bẹ́ẹ̀ náà ni wọn ò ní máa sùn nǹkan ná ẹ̀ tí wọn kó wọn máa fi náà jó ara wọn wa ala rabbihim yatawakkalun ọlọ́wọ́ bá wọn ni wọ́n gbára lé lórí gbogbo àlámọ̀rí wọn kọ́lọ̀ ń jẹ́ àjọ wà nínú wọn o. hadith tó wà nù sahih Bukhari látọ̀dọ̀ Abdullahi ọmọ Abbas kọ́lọ̀ ń kọ́ yọnu sí ọsọ Abdullahi ibn Abbas afwan ọ̀rọ̀ wá nínú sahih Bukhari látọ̀dọ̀ Abdullahi ibn Abbas kẹsàdì Abdullahi ibn Abbas wá sọ pé hasbunallahu wa ni'mal wakil ọlọ́wọ́ bá ní ó tó wa ọlọ́wọ́ ti dá alẹ́ iná oníkọ́lá ibrahim kína olíkíyà ti nà sọ ó ní ànábì ibrahim alayhi salatu wasalam ọsọ gbólù yẹn nígbà táwọn èèyàn rẹ̀ jù sínú náà ọlọ́run bá lè kọ́ láti tó iná òṣèlú ní sùtá kankan ẹ̀ wàkọ́láhu muhammadu sallallahu alayhi wa sallam kína kọ́ọ̀lù láhù ẹ̀ ànábì sallallahu alayhi wa sallam òun náà sọ gbólù yẹn nígbà táwọn àwọn munafiki pé àwọn èèyàn wọn ti kójọ pẹ̀lú eh, fún yín ẹ̀yà máa bẹ̀rù wọn o ẹ fún wọn o sọ àwọn náà wá sọ pé hasbunallahu wa ni'mal wakeel ọlọ́ọ̀ba àríkẹ́lá yóò tó wa ọlọ́ọ̀ba náà sì tó ní olùsọ́ èyí tó gbajúmọ̀ nínú àwùjọ wa nínú mọ́sálásí wa tí wọ́n sọ pé wa ni'mal wakeel ni'mal ìyẹn wọn kojọ láti rí àyà méjì ní kì í sá àyà ẹyọ kan o agbọ́dọ̀ kàkíyèsí yẹn suratu ala imran one seventy three ìta àkàtàn àfúnàlá wà ní ìmọ̀lúwàkílù ìlọ́wà níbẹ̀ àyà míì suratul anfal àyà àyà forty àti suratul hajj àyà seventy eight níparí tiwọn ìní ní ìmọ̀lúmọ́lá wà ní ìmọ̀lúwàkílù tiwa ẹ̀mí ẹ̀jẹ̀ wa kójọ náà kò sí pé wọ̀ kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀ hasbunallahu wa ni'mal wakil ni'mal mawla wa ni'man nasir ṣùgbọ́n kí ìpá wá bá òun tẹ̀léra wọn nu Qur'an ọwá lọ́tọ̀ọ̀tọ̀ ni so ìtumọ̀ méjèèjì náà lọ dáa ẹ hasbunallah ọlọ́run bá àlekẹ́ ọlá ní òtò wa wa ni'mal wakil ọlọ́run sì tó lẹ́yìn tí yẹn máa ń gbára lé ọ̀dà lẹ́yìn tí yẹn máa ń gbára lé ẹ ni'mal mawla ọlọ́run dáa ní olùgbọ̀wọ́ ẹ̀dá olùgbọ̀wọ́ ni mọ́wúlá ẹ̀ńtọ́yẹ́pọ̀ ní ọmọ ṣe gbogbo tí ní ọmọ darí èèyàn wọ́n ní ìmọ̀ nínú sí ọlọ́wọ́ bá ní olùṣe ìrànlọ́wọ́ kọ́lọ̀ ń dàkún mọ́sàáfi ìsọ rẹ̀ sọ o kó ṣe ìrànlọ́wọ́ rẹ̀ kó ṣe é fún wa. nínú àyà ti àǹfààní yẹn thirty nine àti forty forty gangan lọ́wọ́ hatta la takuna fitnatun wa yakuna ad-dinu kulluhu lillahi fa in intahaw fa inna allaha bima ya'maluna basir ọlọ́ni ẹgbógun ti àwọn káfíìrì náà káfíìrì ní hatta la takuna fitna tí o sì ní sí fìtínà kẹta fìtínà nù kùránì ìtumọ̀ rẹ̀ fẹ́ẹ̀ tó ní mẹ́wàá lóríṣiríṣi ní ìbámu sí bọ́bá ti wá ẹ̀ tí òfin ní jẹ́ pé ẹ̀sìn kan ò tún máa bẹ́ẹ̀ tí ọmọ wa dé ike òní ọmọ wa gún yọmọ pa ìsìlámù láyà ẹ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ti ti fẹ́ fáwọn káfíìn yẹn tẹ ẹ bá fààyè ilẹ̀ tó fi di pé àwọn yẹn lékè yín ó fojú yín hàn yín mà ó fi yín hàn mà bó ṣùgbọ́n kọjá yìí pé wọ́n mọ ṣẹ̀sìn tiwọn ṣùgbọ́n wò ní lágbára tó yín iná ní fìtínà yẹn kọ́ọ̀tìlú wá kọ́ọ̀tìlú hùm ẹ máa gbógun ti àwọn káfíìn yẹn àtàlà àtàkù náà fìtínà tó jẹ́ pé wọn ò ní wá láyà tí wọ́n sọ pé àwọn ọmọ pamọ́ mìíràn àbáwọn ọmọ tẹ mú mi ní lọ́sẹ̀ wọ́yẹ kú ọ̀nà dínú ló lélá gbogbo rọra ẹni fọ́lọ́ ẹ̀sìn gbogbo ọwọ́ àjẹ tọ́lọ́n fàyìn mi ń ta hao tí wọ́n bá jáwọ́ níbi tí wọ́n ṣe fàyìn náà lọ àdìmọ̀ ẹ̀yà amẹ́lù nàbà sí i ọlọ́run rí nàrí gbogbo ṣẹ́ tí bá ń ṣe o wàyín táwa láwọ́ tí wọ́n bá kọ̀ tí wọ́n ní àwọn ọmọ bá wàhálà tiwọn lọ fàálàmù ẹlọ́mọ ìfẹ́ análáhàmọ́ ọlọ́run bá ní olùtọ́jú yín n'ime mawla wa ni'man nasir ọlọ́run bá tó ní olùgbọ̀wọ́ tí ó mọ darí àlámọ̀rí èèyàn ọlọ́run bá sì tó ní alárànṣe ẹ rí i pé ọba mu ikú yẹn gbọ́dọ̀ wá jẹ́ pé yọmọ gbára lé ọlọ́run bá lè gbọ́lá nígbà tó bá ń gbé pẹ̀lú àwọn hajj ti sọ وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير ọlọ́run ní wajahidu fillahi ẹ máa jagun sójú ọ̀nà ọlọ́run haqqa jihadi mùsùlẹ́tọ̀ ọ̀kẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run ká ọlọ́run mọ̀sánú wa o ìjáwá ń jagun sójú ọ̀nà ọlọ́run mùsùlẹ́tọ̀ ọ̀ká jagun sójú ọ̀nà ọlọ́run wọn bá tá a bá ṣe ń ṣàgbà lọ́wọ́ wa o níta bá fi ṣàṣe ètò ọlọ́run náà kó sàmójúgbò fún wa o ọjà àfiwá fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní wajahidu fillahi haqqa jihadi yìí ẹ máa jagun sójú ọ̀nà ọlọ́run bó ti lẹ́tọ̀ọ́ fẹ́ máa jagun sójú ọ̀nà ọlọ́run ó wájú tá a bá kún ọlọ́run náà lọ́sẹ̀ yẹn lẹ́tà tọ́sọ yín di mùsùlùmí wà máa ja'ala alaykum fi dini ó pin àti ní ìdí alẹ́ kọjú ọlọ́run náà òfin sínú ibrahim ojú ọ̀nà ẹ̀sìn bàbá ibrahim náà nìyẹn sá lórí àwọn rẹ̀ náà lọ́lọ́wọ́ bá ti sọ yín ní mùsùlùmí láti títí kí káàmì ṣọ̀ṣọ́ra ò tó dìde wà fi há dá bẹ́ẹ̀ náà ní ìgbà káàmì dìde tán òun náà tún sọ yín mùsùlùmí liyakuna ar-rasulu shahidan alaykum kó jùsí ọlọ́run kó lè jẹ́ ẹlẹ́rìí yín lórí ṣahida alayhi ọ̀tàkùn nìyẹn ṣahida làhù ọjẹ́rìí gbẹ̀ náà liyakuna ar-rasulu aleikum ìlẹ́jẹ̀kú náà rọ́súlù ṣẹ́hìn ìdáná aleikum ẹ̀kọ́ lè bá jẹ́ pé ẹ̀ ń bá àìdánù yín yóò jẹ́ alátakò fún nù mùsùlùmí lẹ́wàá takò àwọn ìjọ yòókù tí wọ́n ṣe mùsùlùmí ètò ànábì ní nítorí inú tíra yín rè àwa ti kà ń tíra wa ẹ̀yin lẹ́gbọ́ ẹ̀yà máa gbé wàátù zakata ẹ máa yọ sàká wa'tasimu billahi ẹ̀dìrọ̀mọ́ lọ ẹ inú inú tawakkul ala àwọn kan sọ ètò náà ní alẹ́ yìí ti sọ ọmọ bìlá ẹ kéèyàn ẹ̀dìrọ̀mọ́ lọ ṣùgbọ́n à ń bọ̀ wá bẹ́ẹ̀ Allah alẹ́ yìí ti sọ ọmọ bìlá wàlẹ́ yìí ti sọ ọmọ bihabulillah ẹ kádìrọ̀mọ́ ọlọ́run a ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni ẹni tó fẹ́ ṣe wá àti ṣe wá àti lórí ìtìsọ́mù bí hábìlìlà òun lọ sọ pé nǹkan ẹ fẹ́ sọ ní ìtìsọ́mù bìlà ló fi yorùbá pé <laughs> ó takora wọn ọ̀tọ̀ ní ìtìsọ́mù bìlà ọ̀tọ̀ ní ìtìsọ́mù bí hábìlìlà sókè yóò dúró mọ́ ọlọ́run bá àlekẹ́ ọlá tàwákùlù ni ìtìsọ́mù bí hábìlìlà kí yóò dúró mọ́ ẹ̀sìn tọ́lọ́run yẹn kíkà síra wa lọ́kàn kájẹ́jọ́ mọ́ ọ̀tọ̀ náà káwọn máa takora wa ìní ìtìsọ́mù bí hábìlìlà ọlọ́ni wá àtọ́sí mùúbìlá ẹdìrọ̀mọ́ ẹdìrọ̀mọ́ ọlọ́ọ̀bá àlékọ́lá ẹgbára lè wà mọ̀ọ́lá kún oná olùgbọ̀wọ́ yín fani'ma ọlọ́ọ̀bá àlékọ́lá ó tó ní olùgbọ̀wọ́ ó sì tó ní alárànṣe. ẹ yìí téèyàn bá ti wá gbára lé ọlọ́run yọ jẹ́ wípé yóò lè máa yọnu sí ìtọ́nà ọba àlekọ́lá tó bá ṣe. lẹ́yìn eléyìí a ti sọ̀rọ̀ lánàá lórí àlèbá ìtò aláàtàwákò tí wọ́n gbìyànjú lọ síbi gbígbára lé ọlọ́run àní náà ni ìmọ̀ tí yẹn bá ní pẹ̀lú ọlọ́run tó sì mọ̀ pé ọlọ́run ọba àlekẹ́ ọlá ọba tó yẹ pé nǹkan kan ò ní bọ́kù nù ìrádà rẹ̀ nínú tí ń ṣẹlẹ̀ ní ayé ni. lẹ́yìn ìgbà náà làwọn sọ pé inṣàlá ipe amẹnubà ipe ìgbáralé ọlọ́run bá àlejò ọlá ìgbáralé kọ̀tàkó dídúrọ̀ mọ́ okùnfà ọ sọ lánàá náà nìyẹn ọlọ́run bá àlejò ọlá kò túmọ̀ sí pé kéèyàn mọ́ máa lo okùnfà kódà àwọn afa ńlọ́dà tawakulu alalai lágbára lọ́lọ́ tawakulu alalai afárá he ọlọ́ọ̀nìyàn ní ntòsúnmọ́ nínú ti yorùbá afárá he ọlọ́ọ̀n yẹn ni pé àjùrọ̀ mọ́ òkùnfà alágbára so ńgbà tá a bá rí pé kò sí òfin kankan tá a lè gbára lé tá a lè dì mú ìgbà náà láti wá sọ pé agbára láì lo òkùnfà kankan sọ wá léwó wà lábẹ́ àlàpà kò kò lè gbẹ́sẹ̀ sókè àti tó bá wá rẹ̀ tí ó gbé gbogbo àlàfà orí rẹ̀ tí ó gbé kú tó bá ní ẹ̀wọ̀n ọmọ ọwọ́ oúnjẹ kì í mo lọ fẹ́ wá sí kò sí oúnjẹ gbólóhùn ó mímí kò sí kò sí nǹkan kan tó kù sọ pé àṣìbúnáláhùn wa ní ìmọ̀lẹ́wà kì í ní ìmọ̀lẹ́mọ́lá wa ní ìmọ̀lẹ́nàtìr yóò sì máa tọrọ àforíjì ọlọ́ọ̀ba lọ́pọ̀lọpọ̀ ọgbà so ìyún láàtọ̀ yìí pé tàwákùlù rẹ̀ ọ̀dà torí pé kò sọ mọ́tò fẹ́ dá sí i kódà nù sẹ̀ríyà ẹ̀ kìí ṣe àlùwàlà àti táyà mú mo ti jábọ́ fún kò lè kọ̀rọ̀ wọ́ gbé torí gẹ́gẹ́ gbé gbogbo àsìkò tí o bá ti tó tọ́ bá mọ̀ yọ kàn máa fọkàn sí òun bí ọba má sì kankan yọ kàn máa mọ̀ ìfi òun tá à ń ṣe wákàtí wàhálà lójúmọ́ tọ́lọ́ ń bá wa yọ wálé láyé làhàmù ẹ̀ ó bá jẹ́ pípẹ́ náà ló ń gbà lọ wálé láyé làhàmù wọ́n yọ ọmọ tí wákàtí márùn lójoojúmọ́ nífẹ̀ẹ́ sí bó ṣe wà yóò ṣe Allahu Akbar sami Allahu liman hamdahu rabbana wa ojú kan náà ni ó sì wà yọ ọmọ fọkàn sí gbogbo ẹ̀ ọlọ́nkọ́sọ akóòdùn rú ẹ̀ o inṣàlá so a tún máa bá lọ ní ọ̀la a ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé pẹ̀lú gbọ́lọ̀ nípa ìtìkádùn àtìbá ẹ̀ dídúrọ̀ mọ́ àwọn òkùnfà pẹ̀lú ìgbára lọ́lọ́ wọn bá tá a gbẹ́ kọ́lọ́ ń jẹ́ wúlò fún wa o wọ́n lọ àti tóbi ọlọ́run láàánú rẹ̀ náà bismillah.